السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله أترى عليكم في الله قولي جيكم الله ومدى نبي ومحمد صلى الله عليه وسلم من يرجو يوم الأحد ètò amáṣe tuntun alukọ̀hán ìṣàlàyé ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run fúnra wa. Sọ́dọ̀ tó sáwọ́ bá ọ̀nà ni a ṣe ń ta Aya tí a ti dúró ayọ̀ gbọ́ọ̀mù. A ti bẹ̀rẹ̀ lórí ọgọ́rùn-ún àtẹyọ̀ká. Àyà tí a kà kọjá, òun náà ló ń sọ̀rọ̀ nípa ọ́bùdó àṣàdì mẹ́rin. Ṣèlú wọ́n lọ bá àlẹ́ yìí. Àwọn sàábì àmì ọlá ń bọ̀ fún wa o. Wọ́n ní ọlá, wọ́n sì ní ipò, wọ́n láì lọ́dọ̀ ọlọ́run. Aya yìí dámọ̀ pé ọ̀dọ̀ àwọn sọ̀hádà látọ̀ ní ọlá jùlọ àwọn lọ. Àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n ní ọlá jùlọ, àwọn náà ní ọlọ́run sàlàyé nínú wọn. Aya yìí. Bákan náà, ẹnu ká tó ń gbọ́ yé ibi aya ọlọ́run yọ́nú sáwọn sọ̀hábà tí wọ́n fi kú ni ọlọ́run sì promise wọn ọmọ àlùjẹ́nà ni wọ́n ń sọ. ẹni tí olóhùn ọgbà àdé ni àwọn kan tó alùbàṣàrò ìrìjànà àwọn mẹ́wàá tí wọ́n anẹ́ Muhammad tó fún wọn ní èrò ọmọ àlùjẹ́nà ni wọ́n ẹni tí wọn gbà gbọ́ nítorí bá ti jẹ́ wà níbi ọ̀rí ọ̀dà tó ní kí wọ́n ní òun gbàgbọ́ ọlọ́run ní wọ́n wọ àlùjẹ́nà àdúgbò tó kù wọ́n àdìjẹ́ làwọn jàǹdà ọlọ́run ni mo ti ṣe léṣe ní palẹ́sì kan inú wọn palẹ́sì kalẹ̀ ó mú mo ti ní mi mo ti palẹ́sì kalẹ̀ fún wọn ni ó ti di àwọn mẹ́wàá lọ wọ́n yẹ kí ọgbà kùrá tó gbé kùrá ní òsọ kùrá ní sọ ẹ sọ fún máa ń bẹ́ mọ́ yín pé nígbà tí gbàdí fi hàn pé pé kùrá ní ó ti di pa alẹ́ bí lè fi hàn máa dìjẹ́ náà ó dà bẹ́ẹ̀ bá gbà yín ń bọ́ èyí ń kọ́ kọ́dọ̀ ọlọ́run ní kọ́ọ̀lì nínà bí ọlọ́run ti yọ́nú sáwọn tàbí ẹ̀ tó bá jẹ́ sí ọlọ́run ọba tó mọ̀ pé wọ́n padà di káàkiri lẹ́yìn ìgbà tí ń yìn wáyé ni ti bẹ́ẹ̀ ni òní ti pọ́nmísàn tó báyìí ó mọ̀ pé wọ́n lè dìbò ní máa àbọ̀lọ́ ọlọ́run ọmọ tó lè ṣẹlẹ̀ sí wọn lọ́la fi pọ́nmísàn wọn wà tó àwọn sọ̀hábà ẹni ìyọnu ni wọ́n ti kú o kọ́lọ̀n kú ó bá àṣàlẹ̀ kú lọ́mọ fún wa. àwọn ṣíà àwọn arọ́ọ̀kìbà àwọn tó ń ṣe ibi ààrù ahlil bayt àwọn nọ́mbà pé àwọn sọ̀hábà ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ti di káàkiri lẹ́yìn àmẹ́ríkà lẹ́yìn ọlọ́run yẹnu tí wọ́n lóòótọ́ àmọ́ lẹ́yìn ìgbà kánàbí tí wọ́n tó kúrò láyé láti jẹun tọ́lọ́run yẹnu súná tí wọ́n ti gbèrè náà lẹ́yìn. eléyìí ni ọ̀rọ̀ tí ìbẹ́jẹ̀ ń lẹ́nu rẹ̀. kọ́dà àwọn ṣẹ́yà wọ́n mú àwọn ẹ̀rí tọ̀kan wọn náà lọ́kàn hàn kí sí irin rẹ̀ pé Abubakar àti Umar ibn Khattab ọ̀bí ọlọ́wọ́ sọ̀rọ̀ wọ́n rí àwọn ẹ̀rí mú wọn náà lọ́kàn direct bí àwọn méjì nígbà wọn ti bàjẹ́ ìlú àwọn lójú àwọn méjì òwúrọ̀ àwọn lójú àwọn méjì òwúrọ̀ ọ̀rọ̀ mùsùlùmí lójú bí àkọ́gbá pé o àti wọ́n mọ̀ rò pé káàkiri làwọn. wọ́n ní pé pé anábà Muhammad sọ́wọ́ tó wà ní sọ́dọ̀ ọ̀gbẹ́ sọ́dọ̀ àlùfẹ́jọ́ ọ̀rọ̀.

إذا ترفعوا أزواجهم فوق طرفي إنا تجعلونه في الخروج كجنب بعضكم إلى أن تعرف طعامها يطهر Àwọn ọ̀rọ̀ síbọ̀, àwọn ṣíà, àwọn ní àyàtà kàtà yìí, òun ní fi ń rinlẹ̀ pé Abúbákírì àti Umar ojúkò yìí wá. Kí ló fà á? Ọlọ́ni yá ayé ọ̀lẹ́bí ní àmànú. Gbogbo ẹ̀yin tí ẹ Ẹ má gbé ohun yín, ẹ má gbé lérí ohun ànẹ́bì. Ẹ̀dì máa ń jáde máa nẹ́bí máa ń lọ́wọ́. Ẹ̀dì máa ń jáde máa ń sọ̀rọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ sì máa ń jáde mọ́ra yín nígbà tápá kan bá ń sọ̀rọ̀ ọ̀nà yín fún dákẹ́ ẹ̀mọ́ sí ẹ̀fà nábí o. nǹkan bí yóò fi ká máa ń ṣe ní àìní àgbọ̀ gbé wa gbé ohun ànẹ́bí bákan náà àbọ̀rọ̀ jáde máa lẹ́gbà sọ̀rọ̀ lọ́wọ́ ọlọ́n tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ti bá wẹ̀jẹ́ wà ń tún Gbogbo bẹ́tẹ̀ ẹ̀sẹ̀ láti jọ ìlú àbàjẹ́ ọlọ́run adánù, ẹ̀yìn ìbínú ọ̀pẹ́jẹ́ ọlọ́run yìí bá tẹ gbogbo ẹnìkan jẹ́ àfẹ́mẹ́rin kí nìyí tó bá jẹ́ lẹ́tọ̀ yìí ìgbà tó lọ́n tún máa ń ba téèyàn jẹ́ pátápátá òun nígbà tí wọ́n ti kí nìyí tí wọ́n ti kú kúrò. mo lọ sí akàmbá tí a ti mọ̀ ọ́. wọ́n ní àyà yìí nígbà tó sọ̀kalẹ̀ arákùnrin kan ẹ̀dá bọ́mọ bá dáná sọ̀hábà ohun èlò lọlẹ̀ ẹlòmíràn ti dáná kò mọ̀ yẹ́jẹ́ sọ kọ́dà ẹ̀rọ bá ń gbọ́ ọ̀jẹ́ bá lọ́wọ́ sọ́jọ́ ẹgbẹ́ náà wọ́n kẹ́ni kan máa bọ̀ kò tí kò ní rí sọ bọ́lọ̀ tó dárò ẹni tá à ń sọ yìí nà. bàtọ́ wá gbọ́ ayé àyè tí ọlọ́run ńlá kọ́dọ̀ sí àwọn àti wàásù àfúnfà pọ̀ sáfù yìí. wọ́n ní òun lọ́nà bá ń bá wí ọlọ́run ti di kílíà pé òun ti di gègé rí. òbí à ń sábà tó àmọ́ lè fún wọn tó ní àtẹ̀sọ̀rọ̀. mo mọ̀ pé gègé rí mi kò wá lè kàn wá sódà lẹ́bi náà.

àwọn adọ́bà nẹ́mì àwọn asọ́fà nẹ́mì alẹ́bìnà ohun tó lọ́n bá wí alẹ́bìnà báyìí wíwà ní àṣàbù jẹ́nà àwọn ní àhàmì jẹ́nà pẹ̀lú ẹbá sọ fún ọmọ nákọ ọmọ àlìjẹ́nà ní lọ́tọ́nù alẹ́bìnà nẹ́zọ̀ láti hádì àyà alẹ́bìnà ẹ̀rí àyà yìí ó sọ̀kalẹ̀ alá rọ̀dìlẹ́yìn àbùdẹ́yìn ní kọ̀ọ̀tù àwọn tó mọ̀ bá bá rí ara yìí àwọn méjì kan sí ẹ̀lẹ́ ronú àwọn ọkùnrin méjì kan tí wọ́n tóbi wọ́n lákàtà wọn jù ní àwọn ọlọ́run bá bá rí o àbùbá pé wà ọmọ abákà àti ọmọ ọlọ́run bá bá rí. ìgbà alẹ́kùnkà tó arákùnrin ti gbọ́ yé lọ́dọ̀ àwọn ṣíà tí arákùnrin ti gbọ́ yé èmi náà bá bá rí gbèsè ilé mi gẹ́gẹ́ bí mo ìwọ̀kọ́ ni wọ́n àlẹ́lẹ́ ni àwọn tọ́nà bá ń bá wí pẹ̀lú ẹ̀sí jẹ́ tẹ̀lé àwọn tọ́nà bá ń bá wí gẹ́gẹ́ àbáṣe ìrìn àbáṣe àbúrò ọmọ náà o àwọn sí ìdá àmúnà kí làwọn bá sọ lórí ayà yìí àti ìtàn sọ yìí àti pé táwọn bá pèsè ń jẹ́ náà ọjọ́ gbà náà yìí kódà àgbẹ̀rẹ̀ rẹ̀ pọ̀ gan-an pé àtọ́pọ̀lọpọ̀ ní ọmọ nínú àwọn èèyàn lónìí nítorí ọba kristu ní ọba tó jẹgbọn ẹnẹbi gan àbákò jẹgbọn ẹnẹbi o wọn náà ń jẹ àwọn èèyàn lójú tó ní àkílẹ̀ ẹ̀dá tó wá sí àti mọ́rù wọn ní jọ kẹ níjọba yẹn yìí sọ̀kalẹ̀ àníbi yẹn máa wọn kan sẹ ó wá ní aṣíwájú fún wọn bẹ́ẹ̀ bí àmírù ìwọlọ jẹ àmírù àwọn táwọn máa ń sẹ́yìn àbákìlẹ̀ àti mọ́rù lọ́jọ́ ni àwọn jòkó lọ́jọ́ ara wọn ni àwọn sọ kẹ́lẹ́kẹ́lẹ́ àárín ara wọn jọ náà pé áá ah, abákùnrin ọmọlù ní ẹni tí bá mú lélẹ́ yìí nínú àwọn lọ eléyìí sọ́n bìbí eléyìí lọ ní mẹ́rin abákùnrin ojú ọgbà mọ̀ náà òkè ìrìnbá ni wọ́n sọ́nà àwọn náà ni ó ìtọ́lọ̀ sọ̀nà bí wọ́n ti gbọ́ àná lọ. ọ̀mẹ́kànnà lè mọ́ mi wà láàmú mi ìgbàlódé náà. Ẹnẹ́bí náà àgbàlagbà sábẹ́ mi wọ́n. Ànẹ́bí truth. Àwọn ànẹ́bí ní option. Ànẹ́bí take a decision. Àwọn náà tó wá ní ìyá ìrùsùn ọlọ́tọ̀ nítorí láàrú wọn wá rèé kéré ṣe tí wọ́n sọ́kà lẹ́bí wọ́n sọ́kà lẹ́bí lójú àwọn tẹ̀wọ́n rèé nínú ọkàn pé ẹni tá lẹ́bí yìí mú yóò tó pé ká lẹ́bí mu wọ́n kọ̀ ń dẹ́nu ẹ̀ láàrin ara wọn ni pé kí wọ́n bá lẹ́bí ẹni ayẹni ìyá lẹ́bí mu wọn kò ṣe tó ẹsẹ̀ kómórè ẹni tó lè sọ ètò ọmọ kómórè. àwọn ti sọ fún àwọn ará àti pé ọmọ káàlẹ̀ ìlú mi. òjò òjò òjò ọkùnrin àbóbẹ̀rin kò tọ́ sí wọn. Nínú àtàníbi rẹ̀, tẹ́rọ bá ti mú dájọ́ kan wá, lórí àlámàrí kan kò yẹ mọ̀ mi ní ní pé Ayẹ̀ fún ìlànà ọ̀rọ̀. Táwọn tó wá ní àná ìdíṣẹ́ lẹ́nu nǹkan bí àtọ́lọ̀ ti sọ fún ọ̀pọ̀ ìgbésẹ̀ òun níbẹ̀. Ìjọ́ ṣe o ní ìkìlọ̀ lọ́lọ́run ṣe ìkìlọ̀ lọ́lọ́run ṣe nítorí pé ìmọ̀ dájọ́ ń tẹ́lẹ̀. Àwọn òfin táwọn ṣe ọ̀dá ọlọ́kan wọ́n ni wọ́n jẹ́ náà ni. Ẹ má sí bá mọ́ o pípẹ́ tí ìyá náà dúró ọlọ́ba ní tí wọ́n bá mọ̀ ẹ́ ọlọ́lọ́wọ̀n ní dúró lórí ẹ̀. àlébílò ti dá wọn ha àwọn méjì yìí pé é ṣe pé wọ́n ti kú kálíbílò wọn sọ̀rọ̀ yìí o ti dá lọ lé o jòkè tó fi kú. àwọn mùsùlùmí ọjọ́ náà àyà yìí kọ́dà àwọn òjò rírọ̀ kálá bá gbé ní ilé wọ́n ti gbàgbé ara ara tọ́lọ̀tọ̀ kalẹ̀ fún àwọn sáré ìdánwò gẹ́gẹ́ bẹ́ẹ̀ mẹ́lẹ̀ jáàrí tìǹbà ti yún àwọn afẹ́ ìgbà táwọn sọ̀rọ̀ ìgbà ti gbàgbé lọ bẹ́ẹ̀ lẹ́yìn àmẹ́bà Muhammad sallallahu alaihi wasallam tánẹ́bì ló ti gbàgbé lọ bẹ́ẹ̀ a ìtukùtù lọ sí fúnra yàn tó àwọn sáré ìdí gbogbo yìí a ṣàlàyé lè fúnra wa pé lára àwọn kátà lè ju ju alójú mu ayà yìí ó sọ fún àwọn sọ́bà lọ́lá ọmọ àlùjẹ́nà ti àwọn sọ̀hábà káàkiri kò tún wọlé. Abẹ́ Thank أقوى Èyí tó yẹ kí á di ọ̀pọ̀ mòmí nínú. Èyí tí àwọn sàádùn ẹ̀nẹ́bí Ọ̀gbọ́dọ̀ gbogbo ẹni ọgbọ́ ọ̀yọ̀gánlẹ̀, gbogbo àwọn sọ̀hábà ká nífẹ̀ẹ́ gbogbo ọlágbèsè gbélẹ̀, òun ni ìlànà Mùsùlùmí. Ẹ̀rí, àwọn sọ̀hábà yìí káwá nífẹ̀ẹ́ wọn, ẹ́ wọ́n Ìtí àwọn sàádà ń ga kọ́dà yóò mú àwọn kátà máa fi ni, ọlọ́run mọ́sà wọ láàfẹ́ tí mo ní fáwọn sàádà tó jẹ́ láì wọ́n ti àlọ́lá wọn o. ọwọ́ àti ṣe ọ́bìnrin àtàwásúrù ọlọ́mọ́sàwọ́lá ìfẹ́ mọ́sàwọ́lá àfẹ́sí mo ní káwọn sọ̀hábà yìí mo fi súnmọ́ mọ́sàfí kẹkẹrẹ ìfún mi alẹ́bíbẹ̀ ìrànlọ́wọ́ ọlọ́run Ọgbẹ́ àti kékeré wọn àtàgbà wọn àtàdúgbò wọn àtọkùnrin wọn àtọbi wọn ni wọ́n ní ọlá wọ́n sì ní ààyè Láàrín ọmọ

lára táwọn àbáàbí láwọn sí àjèjì ní wọ́n nù mo pé níta àyàtà kàtán àyíká tó sọ torí pé nínú àwọn aburú tó lágbára jù lásìkò yìí ayé òkan tí mà ní aburú àwọn ṣíà ni ó ní agbára gan títí ń já ìrìn gan ṣe lára àwọn kan tó yẹ ká máa àwọn kan tó yẹ ká àwọn ẹ̀kọ́ àti àwọn tó ti ti lọ díẹ̀ tí wọ́n kú àṣírí tó fi ti dáwọn èèyàn lọ́wọ́ àwọn ẹ̀sà ti kókó ọkọ̀ọ́kọ́ àwọn ẹ̀sìn ìyìn àwọn ọ̀sẹ̀ kókó àwọn ẹ̀sà ìbẹ̀lẹ̀ wọn ni ọmọkẹ́lẹ̀ wọn ni pé àti wá gbọ́ àwọn àfáwà ni wọ́n tó kú nù àti gbọ́ pé àwọn àbáwà ni wọ́n tó kú nù àwọn fún bí àwọn àlè takò wọn o àmọ́ burú wọn ti gbà sáyé àwọn tábùrú wọn tó tó tó lágbàá jù láyé lónìí kódà ó ju abú àwọn kọ̀wárí jù lọ abú àwọn ṣíyà ni tí wọ́n á rẹ́ nìkan tí wọ́n á sọ pé ẹ̀ lágbájá ó ti lè gbógun àwọn síyà sùúrù ni ẹ̀ pé wọ́n náà wọ́n ní táwọn ti mú àwọn sùúrù síyà làwọn fèsì. Bọ̀dà àwọn tó wá dé ìjọba ìbí ìjọba tó mọ̀ ìjọba sílẹ̀ àwọn tó wá pèsè àwọn sùúrù kí ni wọ́n sílẹ̀ ọkọ̀ sí. Ajẹ́ pé ibù tó níyà sílẹ̀ náà sùúrù ni ibù tó níyà náà nà. Pé ń lára àwọn tí ń sẹ́yìn sí ní kéde yìí àmọ́ ká wọ́n tẹ̀ra wa jẹ àwọn ẹnjìnà tó ní agbá lọ́wọ́ tá ń sọ̀rọ̀ yìí o àwọn ṣé àní fọ́nà àwọn àbá sọ wọ́n ní gbogbo òní pátá tọ́mọ́lá mójútó àmùnù tó sáà fún security ní kọ́ńtì wọn lágbègbè wọn tí wọn ò bá sì kó àlámọ̀rí àwọn ṣíà wọ́n ní òsì wọ́n kàn sí eré yìí nínú sí ìmọ̀ kankan ṣùgbọ́n ọba kó kó náà ní aburú náà bí ìbá tilẹ̀ kéèyàn ní àyà kéèyàn ní àyà kéèyàn ní àbákiri wọ́n ń lékún ní oṣù tó máa ká àbákiri ní ètò kọ́lá ní ìbáfẹ́ wọ ìsìláàmù lọ́dọ̀ wọn ẹ̀rọ ẹ̀dá ìsìláàmù lọ́dọ̀ ṣíà ní ìgbà tó bá ní àṣẹ àdúrà ńlá ilá ìlà máa tán ní àṣẹ àdúrà ńlá Muhammad àwọ̀kúnlá wà á nà bàrí ìbò mímú àbí bá sí ní ìdájú nìyí ọ̀húnmọ̀ ìgbàlódé di mùsùlùmí lọ́dọ̀ wọn mo sì yọwọ́ mo yọwọ́ rọ̀tẹ̀ lọ́dọ̀ ọmọ rẹ̀ bá sí o ìyẹ̀mọ̀ wọn rí o ìgbàlódé di mùsùlùmí rẹ̀ sí wa. mo bá dákọ̀ ọ̀gá sí lọ́dọ̀ mo kàn dákọ̀ àìsà ni ìlànà anátúlá àléhà mo fi ọlọ́run búra ìlànà anátúlá àléhà èyí ìdààmú ẹ̀rù pé bọ̀ nínú wọ́n ajá pé gbogbo táǹkánú sí àlóòótọ́ pé fúlànà sáyẹ máa kánú sí ẹgbẹ́ tó tó báyìí àná lẹ́yìn kan wọ́n da àlejò afáàfin kan nínú wọn wá sùn níbi síra ثم تاريخ لله ثم للتاريخ àfáà kan ló kọ síra yẹn àfáà yẹn ti di ṣíà yìí ojú ó di ìdónú jẹ́ra nínú ìṣàwọn ṣíà ó padà á kú bẹ́ẹ̀ nígbà bí kò kọ síra rẹ̀ láìláìlá àbí àti kí ni àti tàn ìgbésẹ̀ ìbáfẹ́ ti ṣíà ọba nímọ̀ tán bọ́ọ̀ bá mọ ìtàn ọmọ kùnrin lójú kan ní o ìtàn rẹ ti máa wùnyàn tó wà nísìnyí ní tó kó lọ́mọ. ó wá wà ní kí àfa yẹn wọ́n ní àfa súnmọ́ kan títí ti ṣe àkan ní àwọn ọmọ ní wọ́n sì mọ̀ nígbà tí àfa yẹn tó sùn lọ́wọ́ jí tán wọ́n sì dijọ́ kejì gbogbo mọ́tíráàsì wọn gbogbo mọ́tíráàsì jáfa yẹn sùn lé wọ́n sì lọ dáná sùn. Tẹ́kọ́lẹ́ wọn gbọ́ àwọn wà ní àwọn ìpẹ̀lú, àmọ́ èyí tó fojú wà yìí náà, ẹ̀ ọmọ kékeré, ọmọ òtọ́ ọdún mẹ́wàá, wọ́n dákọ̀ àríṣà orílẹ̀ àná ti báyà léha ẹ̀rú ti bà mí ẹnì kan jọ kan ẹ̀fẹ́ àwọn alábáwá fẹ́ràn kan ọmọ tó ṣe é ṣe é mo sọ ọmọ yẹn wọ́n bá yẹn kìsì rẹ̀ wọ́n ń bèèrè lọ́wọ́ ìyá ọmọ pé máìsìmọ̀ máìsìmọ̀ ọ̀nà ìsìmọ̀ fún Abubakar ó kàn jọmọ nílẹ̀ ni ó náà bá kú wọ́n náà ó débi ó kọ́ dé pé wọ́n bá tún rẹ́nìkà tó bá kú yóò sì mọ kórìíra rẹ̀ wọ́n ní alátúnlá àlejò ọmọ náà síbì fún ọlọ́run ní dá fún wọ̀nyí wọ́n lánà lọ́hùn mọ́sámẹ́ká àbábátì àwọn tó sọ lóko ọjọ́ sílẹ̀ rẹ̀ tó lọ́pàá àti ọlọ́run ní dáhùn àwọn náà ìfànàlá nìyẹn àwọn tó yẹ ní o tó yẹ máa bú wọn tó yẹ

Ọgbọ́n bá ní tálátẹ́ ẹ̀sì tako jù táàfẹ́ afẹ́lẹ́mọ́ dákọ̀ lẹ́nu wá sí tán àfẹ́ èkó ní ọ̀rọ̀ síyà ẹgbẹ́ ẹ̀kẹ́ ti ní ọ. Ẹ̀sọ́ra ẹ̀sọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀sì sọ́ra fáwọn kan náà àwọn jẹ̀mọ́ kan, àwọn jẹ̀mọ́ wo. Tòlá ṣe ó máa dàkà ọmọ rẹ̀ lè dàkà. Àwọn ọ̀rẹ́ lọ́wọ́ sára fún gbogbo jẹ̀mọ́ tẹ́ bá ti rí pé àdàpọ̀ ẹ̀kọ́ kan lọ́fún ló kọ tẹ́bá rí àwọn tọ́lọ́ ọba tó ti bu yìí fún tó ti àpọ́nlé fún àwọn ènìyàn náà tó ń bèbè rí ẹ̀ka fún àwọn ìjọba bẹ́ẹ̀. Ṣé wá ní ọdún gbàgàdà ló ní abá àríṣà lẹ́yìn náà rí? Àlẹ́ lè tẹ́ fún mẹ́tẹ́ ìkan gbọ́ngbọ́ kan. Títẹ̀sì yìí, àbá wọn ti títẹ̀sì yẹn wọ́n ti ká gbọ́ àbá yẹn ó fi tapa wọn síra ni ṣẹ̀fà àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ ti jáde wọn ó ṣe tí ó fi wọn wá ṣe ètò ti jẹ́ ní alẹ́ pè yìí fẹ́ kí ẹ̀dá ìgbé sáǹdì kan gbọ́ mo jáde pa mi. Ìyá ń jẹ́ láàrín tó náà lẹ́ka, ìyá ń jẹ́ láàrín tó náà ètò kọ́tù yàpá ìrìn lé gbé nínú ìlú. Ìyá ń jẹ́ láàrín tó náà lẹ́ka, àìsàn ẹ̀ nígbà Muhammad. Kò sẹ́ni tó burú sí àlàyé. Kò sí ìjọ tó burú tó wọn àkàwáríjì ògúngbé tó sí ha àwọn àkàwáríjì wọ́n mú kíkọ́ àti nínú àkídà tó nínú àkọ́ ibi àṣìyà àwọn àkàwáríjì wọ́n mú wọn àkídà wọn sí àmì àkàwáríjì wọ́n kọ́ àwọn gbèdè rí ẹlẹ́kùnrin tó ti àwọn ẹ̀tọ́ ti àwọn sàájọ́ gbèdè rí kí àwọn ọmọ àwọn sísí nígbà àwọn tí a gbọ́ bí dé àwọn sísí fún nínú àfídà wọn àwọn ṣíra wọ́n ní ìnàlí àìmẹ́tì náà ọkọ̀ ọ̀nà nínú àfídà àwọn ṣíra nù àwọn àfáà wa àwọn ìmámù wa kúrò àwọn náà ní ìmámù kan ìmámù náà wọ́n pèsè wọn àwọn sísí wọn pèsè wọn ní àwùlìyà àwọn ní àwọn ìmámù kan àwọn ìmọ́mù kan bẹ́ náà ìmọ́mù wọn wọ́n ní lọ́dọ̀ náà lẹ́yìn náà láyà lẹ́yìn lùhú ẹ̀hán ìyìn alẹ́ àìmọ́ ti náà kọ̀mà àyíká bẹ́ fáwọn ìmọ́mù wa láyà lẹ́yìn lùhú rọ̀túnmọ́ mọ̀lùsàn àwọn ọlọ́pàá mọ̀kọ̀rọ̀ kò síbú ànẹ́bìnrin ṣe lè tọ́wájú kò símọ̀ láìsí àwọn ìṣẹ̀lẹ̀ símọ̀ náà bá tó kò dé àwọn òní àwọn àbámà yìí lọ́dọ̀ àwọn ṣíyà tẹ́lá sínú wọn dáadáa ànábì ìṣẹ́ ànábì ọlọ́run lọ́dọ̀ wọn Muhammadu tẹ́lá sínú wọn dáadáa àwọn kan tó yáwọ́ ní wọn bẹ́ẹ̀ wọ́n rí ànábì bẹ́ẹ̀ bí jàǹbá wọ́n sọ pé ẹni tọ́lọ́ ọba rán jìrìrì sí gẹ́gẹ́ tó fẹ́ síra lẹ́bí ọmọ gẹ̀gẹ̀ alìyí àwọn ṣé àwọn tó bí agbúgbà àwọn eléyìí káwọn arẹ́ tó ń tóbi àwọn eléyìí kí wọ́n náà tó bí ìwúwo gidi abúsí ní pé ọlọ́run wọn sí ọlọ́run rán jù nínú sí anábíà Muhammad àti Ali tó jẹ́ anábíà ọlọ́run àmọ́gbà tó ní abẹ́ òrùlé Ànábì ni alìgbé ó kàn rí ó kàn gba gbogbo ìgbàmù ẹ̀bí fíìmù. Bọ́bá jẹ́jẹ́ jẹ́ta kọ́lọ̀ ni, àà ẹ̀ sí àríwá. Ṣé ọlọ́run ní bá kò ní dárí ju padà fẹ́ ìdán sí ọ́ ni, kàmù ọ̀sìn tó lẹ́yìn padà. Ẹ́ òṣèṣẹ́ náà wọ́n ní ọṣẹ́ tọ́. Ọlọ́run ní ọdún ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ọlọ́pàá àgbà fún wọn nílé sáà sílẹ̀ ẹni ọ̀fọ́nu tẹ́lẹ̀ fún sí àti burú tó nìyẹn kájẹ́ káwọn ọmọ ní àjíṣẹ́ lónìí o lónìí o abúkó bí agbára jù tó ń tẹ́ ìlú abúrú àwọn ṣíyà ní abúrú sí yóò tí wọ́n náà sí àwọn ilé ẹ̀sẹ̀ ìgbà ti wọ́n ti kán lé àwọn ilé ìlú àmọ́ náà náà báyìí àwọn ṣíyà ní

ọba tí ń bọ́ wà sí pàbó tó lórí ọdún bọ́ tí wọ́n fura sí táwọn eléyìí á yà táwọn eléyìí wọ́n ń rẹ̀ táwọn kàbí àmẹ́rin ìpàlẹ́ àti Àwọn tábí wọ́n pọ̀ jù láwùjọ àyí náà jẹ́mẹ̀ tí ń bẹ̀rẹ̀. Túsí lábúrú tí wọ́n, àwọn arúgbí ní tí wọ́n, mọ̀kúrú ya ní tí wọ́n, àmọ́kọ́ àwọn abẹ́ẹ̀kọ́ pé àwọn ìjọba ìrìn lábúrú wọ́n lè jù tágọ̀ ọ̀sá fún. Wà ní àwọn tí àmì. Wọ́n yá ní gbàmgbàmgbà báyìí, wọ́n lábá Nígbà tí a lè fún ẹ̀sùn ẹ̀lú jàmáà, ní tí òfin yọ̀rọ̀ gbàgbọ́ pẹ̀gbọ́ lórí ẹ̀mí. Ní ẹ̀jẹ̀ jà náà, ní ìjọba ẹgbẹ́ jà lẹ́mí ọ̀nà ọba tẹ́ láti rí àdáwọ̀ tó tó gbé. Tẹ́bá jà rẹ̀ ẹni tó kú ní ènìyàn, àbákùnrin. Ẹ̀ sí mọ́. Kìí ṣe pé òun ló lóòtú nìjẹ́ Mèé tó bá bá sí ìlú ilé ìlú ìlú ìyàwó ìkọ́, sábà ètò dára níbi ọ̀nà ọba tẹ́ láti rí ajá náà. Tó fi ẹgbẹ́ ìdáni, Ànábì Muhammad, tó wá kú àwọn èèyàn láti ẹgbẹ́ ayé tí ń dáyé, ó nà àtàwọn àwọn àlẹ́bí ọlọ́sẹ̀ ìṣẹ́ àlẹ́bí. Nọmba wán, ẹ tó lọ́wọ́ jù ọba pé kí wá ní àyà tó wá pẹ̀lú bá ń gbèsè rí. Àwọn sí àlẹ́ ọ̀hún. Àfẹ́ ìkó ìdáhùn ti wá lọ́nu. Aláwọn ṣíra wọ́n ní ìṣẹ́ ìrìnàjò wá ní sí àbákíyà tó mọ́rù yìí, wọ́n wá ní sáwọn ọmọ méjì náà àwọn sọ́dọ̀ wọ́n kọ́ àwọn sàádé púpọ̀ o àmọ́ràn tí wọ́n kún ìlàjì láyé abdulkiri àti mọ́rù ni àwọn tó kú tẹ̀lé àwọn méjì aisha tó jẹ́ ọmọ abdulkiri àti hafsọ tó jẹ́ ọmọ tani tó jẹ́ ọmọ ọmọ aisha kẹlbù kùrẹ́ṣ kẹlbù kùrẹ́ṣ kẹlbù kùrẹ́ṣ wọn á jà láìsà subhanallah ẹni tí àníbọ̀ Muhammad sọ́lá wọ́n tàbí àníbì fẹ́ràn jù lẹ́yìn àwọn ìyàwó rẹ̀ kọ́ọ̀lá Àìṣà lẹ́sìn ra fi Àìṣà lájá ẹmọ tó máa já lọ́dọ̀ wa ọmọ àyájá lọmọ ìyàrí Thank you. لما أخذت أيدي إسلامهم وعلى سبحان الله سبحان الله سبحان الله لما أخذت أيدي إسلامهم وعلى أعبنوا أو أبنوا أعبنوا أبنوا الدخول وقالوا لنا àwọn àwọn tí lára tí wọ́n ń sọ mọ́ ọ̀rọ̀ wọn tó fi ń lulẹ̀ Ẹyẹ yẹn bí ìbá ti àbá sí lórí ibú mi lẹ́nu ọlọ́run. Ìsìláàmù kò bá tún lọ́wọ́ àti dáadáa nẹ́bí, ẹgbẹ́ tó lọ́wọ́ àti àbá sí mi. Àwọn tí a mọ̀ ṣe jẹ́mọ́ tó bá wọ́n rẹ́ nìkan ẹ̀rọ ní ìkẹtẹ́ ń bọ́ àti rẹ̀ tẹ́bá rí pé ń jẹnu àtẹ́ ní àwọn ìsàbí àmẹ́bí ó ní tàṣàrí ìgbà ìtumọ̀ táwọn àwọn ọmọ kankan dáwọn lòmú ẹ bá tó ń ṣíyà àti ń ṣíyà o gbogbo ìsàkọ́ alárùsọ wọ́n sọ ohun ẹ̀sán kọ́ wọn ní àti ń ṣíyà àmì ẹni ń tàṣọ ní àtàṣàrí ọ̀ à ń gbé ohun tàṣàrí náà rẹ̀ ni kọ́ọ̀lá dáríkà àpòtẹ́sọ̀ aláàrẹ̀ wọ́n sọ ní àwọn àpapàpàpàpà àní sí àní ní o àmọ́ à ń gbé ohun ṣe àmọ́ yìí àwọn ṣe à àwọn ẹni máa ń lo ọ̀rọ̀ àwọn alìmọ̀sẹ̀sẹ̀lẹ̀kùn nínú àwọn mùsùlùmí àwọn ṣe àmọ́ máa ń lọ́rọ̀ wọn wípé àwọn tí wọ́n rí tọ́tún fẹ́ jí àwọn lẹ́yìn nù òun làwọn tí wọ́n rí ṣe mùsùlùmí tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn wa ẹ̀sìn ìsìláàmù kò sí tásẹ̀rí ẹ̀kọ́ láti lè gbógun ìsìláàmù ni àwọn sí àwọn lu ọ̀rọ̀ wọn àti ìkúrú ní bọ́ọ̀lù kúrò lọ́dún yìí nísinsìnyí rẹ̀ tí a lè lò ẹ wá ń fi ọ̀rọ̀ àwọn ṣètò rẹ̀ fi ń takò ọ̀rọ̀ àwọn àbá mùsùlùmí ilé ẹ̀sìn wọn jọ̀mọ́ ìgbà jọ̀mọ́ tó a bó wá di ọ̀sẹ̀ tí mo kò lò gbọ́ a mọ ẹnu lé ara mi ọ̀rọ̀ wọn sí àtúbẹ̀ wà láì oṣù díẹ̀ lọ kò ká mọ sọ àwọn mẹ́ ẹ̀sìn ní oní ẹnì kó o sì ní ọwọ́ bí wọn káàkiri o tó a bọ́ sínú íńtánẹ́ẹ̀tì ni ọ̀nà ìfẹ́ mo ṣe à <laughs> mo fọlọ́ bẹ̀rẹ̀ má dán rẹ̀ wo ẹ má dán rẹ̀ wo wà láì bọ́dà kan bẹ ìmọ̀ mo sì lè gbé bọ́dà yẹn ó sì padà bí ó padà bí pípé yẹ́dù àtúwá ni mẹ́nhùn albert ní wọ́n ka ọ̀rọ̀ wọn ìfàlàbí sí àná àgbàmì ẹni tí ó tako síyà tí ó nímọ̀ tí wọ́n ní dájú wọn ní dájú ìpínlẹ̀ kókó tí àfẹ́ ti àwọn ọmọ ẹnẹsẹ̀ sílá ìgbà báyìí ní èyí tí ó bá ṣe dìde tí ó gbé wọn wá ẹjọ́ bá súnmọ́ ìgbé ah kí hmm, a bá súnmọ́ bá tó bẹ́ẹ̀ yóò kó bá wọn yẹn o káwọn fẹ́ bá wọn ṣe dìbéètì láàrin ara wọn kó mọ́ jẹ́ pé wá sí ní public news nígbà tí mo sọ yìí wọ́n fẹ́ pé àwọn sí ara àwọn kó gan lásìkò yẹn. Ìpè wọn ní olóògbé àlónì mọ́mọ́ mọ́mọ́ Ahmadu. Ọ̀pọ̀lọpọ̀ aláàbò mọ́mọ́ Ahmadu ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n ń kàfà àwọn tó ń bá wọn sí àti ìmọ̀nà kọ́sọ́ wọ́n fẹ́ ìyẹn lélẹ̀ nípa. Wọ́n ń fi ẹ̀yàn àfáà eré lẹ̀ ẹjájọ sọ̀rọ̀ káfí mọ̀ sára wa mọ́mọ́ mọ́mọ́ mọ́tò jẹ̀rí ẹtí ọpọlọ́bẹ̀ báwọn àti mọ́tò àbúrò ànífà ìnẹ́là ìyẹ́gbẹ́ láti ń sẹ́yẹ́ gan ẹwọ́n tó mọ̀ rẹ̀ owó bá ní o ìyẹn gan ẹ́ láti ń sẹ́yẹ́ gan ẹ̀rọ bí ẹgbẹ́ lókè yìí ẹ̀rí kẹfẹ́ lura àwọn lókè yìí ṣí àtayọ pé ẹgbẹ́ atẹ́kọ̀ọ́ wà ní kalẹ̀ àkàdé yìí ṣí àtayọ bẹ́ẹ̀ tí ẹgbẹ́ ẹgbẹ́ aṣọ àrùn ẹgbẹ́ jáde ó tayọ bẹ́ẹ̀ o ìlú wà lọ jáde nítorí pé wọ́n kó wọn. tí wọ́n ti mú wá gbogbo àti tọ́lọ̀ mú wá àwọn ti mú wá wọ́n ti kó lójú síbẹ̀. wọ́n sì mú tẹ̀sán fi dáṣẹ lẹ́gbẹ̀ẹ́ ìwé dáhàmù ẹ má dán owó ẹ ìdí ẹ̀ṣẹ́ máa wá pé mọ́nìhúwá Abubakar wọ́n wá ju lóyún káàkiri lé mọ́nìhúwá Abubakar sì dé tani Abubakar endal musulmi tani Umar ماذا قال النبي صلى الله عليه وسلم عن أبي بكر wọ́n yẹn fi dákú wọn bá ní ilé ànábì sọ́kà bá kìjà àmọ́dá kọ́lá ànábì sallallahu alaihi wa sallam àlùmọ́dá àni Umar ماذا قال العلماء àwọn àfá àtàkìmọ̀ alìlàmọ́ àrọ̀bàní ماذا قالوا عن أبي بكر وعمر ẹ̀hìn ma jọ ẹmọ́ wádìí káàkiri àwọn ọlọ́wọ́ wádìí sí ọkùnrin wà láàrin o àmọ́ ìmọ́ máa wọ́n dùn wọ́n gbàdúrà dọ́dọ̀ wọn wọ́n ló òwò ìdíwọlé máa wọlé mọ́sáàsì náà jòkó sí mọ́mọ́ wọn ti bá kò sí àgbà wá ní ìdìbò wáyé ọba mú bàtà àwọn òbí bàtà sí dáhùn bá kú bàtà sí kábà kẹsì wà kó bàtà yíyá àríyá wọn á ju kò gbé àá sí òsì ẹ̀kọ́ bàtà kalẹ̀ ni ìtàwọn kọ́ bàtà sí ìyá ẹ̀rọ kan tó ẹsẹ̀ rí mi nìkó kalẹ̀ sí òsì àtijọ́ ìtàkà kanu síra o wọn láti gbà ní Muhammad àwọn ṣíà wọn jí bàtà Si هذه هي أدلة العقلية عفا لو ولي تبقى تقول لي آية قامنا هذه لك يكون لي يكون ونو ولا ما في أمان جلا تقول لي أنا àwọn ìjẹ́ ma ń sọ fà wá sí àṣẹ ẹmọ parọ́ mọ́ wa nígbà yóò fi parí sínú àwọn obìnrin tó bí ó tàn sọ fà wọn ẹni wọ́n là ń parọ́ mọ́ wọn ni pé àwọn tó lè sọ bẹ́ẹ̀ ní íńtánẹ́ẹ̀tì íńtánẹ́ẹ̀tì tó gbogbo ọ̀gá bẹ́ẹ̀ ní íńtánẹ́ẹ̀tì àwọn bá di mùsùlùmí ọ̀dọ̀ ṣíra bẹ́ẹ̀ náà ní ìdájọ́ sọ ẹ̀sẹ̀ àwọn kan wọn abẹ́ẹ̀ tí kò ní ẹ̀ títàdé wọn íńtánẹ́ẹ̀tì àwọn tó ń dá sílámù lọ́wọ́ ṣíra wọn ni àwọn kan sọ náà mọ̀ ẹ̀rọ káwọn wà náà ẹgbẹ́ tó ní pé ó wà náà sí ọmọ jíjà tàkó ní ẹgbẹ́ tó ní pé ní pé àwọn kan sọ náà mọ̀ ọ́n ọ̀nà tí àwọn ẹgbẹ́ tó ní pé àwọn kan ṣé tí amẹ́ríkà mẹ́bí ni bọ́bá ọdún tẹ̀sí àbábá ọ̀ tí ẹgbọ́n ní fèrè wọ́n ní pé tí àlásìkò àmẹ́bí ajẹ́ pé ẹ̀sìn àdábálẹ̀ ni ṣíra ìgbàmẹ́dà làwọn mọ̀ aláhàmúwà níbi ti parí ìdáwọn ọ̀fà mọ́sẹ́ tó ti àmẹ́ríkà tó mú sùn ní ní ṣúlá àwọn tó mẹ́rin jáde tàbí ó àwọn ọmọ ọjọ́ wọn lọ àyẹ́bẹ̀rẹ̀ àyẹ́ lè jáde ádàbọ̀wà ẹ̀dá burúkú ni wọ́n kọ́nà kó sànù wọn fún àkọ́nà kó sànù wọn kó sànù àwọn náà wọn làlá ìlà ìlà lọ وصلى الله على نبينا محمد نعم نعم